آله وصحبه ومن والاه وبعد نعم Àwọn bèèrè lọ́wọ́ ẹ̀kọ́ kí ni tọ́ka sí ọ̀. Ọjọ́ mú ayàwó ní Buhari, mú àdísì ọ̀rọ̀ mi ṣùgbọ́n, ó dá wọ́n ní àwọn tàbílẹ̀ tó ń ṣe kìí náà. Ó wọ́n tẹ́kùn dáa ti mọ̀, ó ti ó ṣàlàyé náà, ó ṣàlàyé náà báwọn. Ó tẹ́kùn bá ṣùgbọ́n pé bóyá tó ń ṣe yẹn, bí ọ tọ́ àti kò tó. Bákan yẹn kejì ni pé ìjọ ti láti wọ́ ẹ̀sìn ìdájà sì fa ìlú. Ẹ kò ní ìkọ́jú pẹ̀lú ìmọ̀. Òun máa ń sọ pé ẹ wà mọ̀ púpọ̀ jù. Ìmọ̀ kan ló máa wá jù lọ́wọ́ wá mọ̀ jù àmọ̀ ẹ̀ka kan náà. ṣe fún láti gbẹ́sìn rẹ̀ láì fẹ́ ẹ̀rọ ti ẹgbẹ́. Alhamdulillah, gbogbo kí ni ẹ̀rí ẹjọ́ mo ni máa ti nǹkan kéèyàn lè bá tẹ̀síwájú nípa títí rẹ̀ tó bá dáa kéèyàn sì lè bá pàtì tó bá ti jẹun tí kì í sọ́nà. gbogbo ní tí kálukú bá ti ṣe láyé kéèyàn bá ti ṣe ṣàlàyé ṣáájú kálukú náà máa pọ̀ ńlẹ́rìí láti náà Al-Qur'an àti sunna anabi sallallahu alayhi wa alihi wa sallam. èyí tí wọ́n wí kò tó èyí tó ń náà sì sọ kò tí ì tó láì jẹ́ kó ní kálukú yín ẹjọ́ gbé ní ti àwọ̀ tẹ̀lẹ̀ láàrin yàn padà sídìí àgbọ́yé àwọn aṣíwájú rere àwọn àtàbí nípa ń tẹ́ pé alukur'ani tọ́ka sí o nípa ń tẹ́ pé súnà tọ́ka sí o ìwọ́n tí ọba jẹ́ bẹ́ẹ̀ á rí i pé oníkálukú ọkàn máa fagbárí rẹ̀ ti dàìváàtì àwọn ọ̀rọ̀ ọlọ́run àti tàmílì sallallahu alaihi wasallam síbi tó bá wù. torí kí wọ́n ti jẹ́ pé irú eléyìí ọmọ abẹ iná nílànà àwọn tó ń tẹ̀lé súnà ti jẹ́ pé alukitaabu wa sunnah àlẹ́ fẹ́mi tẹ́lẹ̀ tó fọ́n rẹ̀ lórí àgbọ́yé àwọn aṣíwájú rere wọn sọ pé lórí àgbọ́yé àwọn aṣíwájú rárá lásán hmm, aṣíwájú rere ìran kọ́ àwọn sábẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé kí ẹ lè bá a rí àgbọ́yé àti àlàyé tí yanjú gbogbo àwọ̀ àti kẹgbẹ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ padà sídìí ìwádìí ìwádìí oṣù lè tètè láì nímọ̀ kẹ ẹ wò wò jẹ́ tí kálukú ń sọ yẹn jẹ́ làwọn sàbí gbọ́ yé bí jẹ́ tí kálukú ń ṣe yẹn jẹ́ nílànà àwọn sàbí oníkálukú wa náà ti mà pípé ńgbà tá nàbì sallallahu alaihi wa sallam lọ́sọ̀ péjọ àwọn òpin sọ́nà tí wọ́n pín sí wọ́n ní gbogbo wọn wọ̀ náà kọ̀ọ̀kan àwọn náà làwọn ẹni tí wọ́n ń bẹ lórí táwọn àtàwọn sàbí àwọn ń bẹ lórí ẹ̀ lónìí eléyìí lọ́fà ló fi jẹ́ pé gbogbo ẹni tó ṣìnà lábẹ́ pẹ́ǹsì Islam kò sẹ́nìkan nu adó náà ní máa sọ pé òun gan-an ló ń bẹ lórí táwọn tàbí bẹ lórí ẹ̀ kò sì sẹ́ni tí ò ní máa sọ pé àgbọ́yé tó ń gan-an làgbọ́yé ànábì sallallahu alaihi wa alihi wasallam tí wọ́n gbogbo ìjánu máa sọ pé báyìí kan lọ̀rọ̀ rìn kò tó yàtọ̀ sí pé ká gbé padà sí lè kìtà wa sunnah. وفهم سلف الصالح ilé jẹ ìdáhùn ìbéèrè alákọ̀ọ́kọ́ bí gbogbo tí kálukú bá ń ṣe ìjánu tiẹ̀ kò tó láti sọ pé n ti ṣe dáa nítorí tẹ́lẹ̀ gan kí lẹ́yìn fẹ́ kí alákàrọ̀ sọ yẹ́sọ̀ pọ̀ ló dùn ju gbogbo àkàrà lọ sí lẹ́yìn náà iyọ̀ ọjà àtẹ òsì já fa ìwọ́tọ̀ bá rà lójú ọ̀hán yọ àtàpọ̀ ń tàmẹ́ni tí ń tà yóò ní ṣé èsì pẹ́nu yín tàbí òye ní nǹkan ṣe so eléyìí túmọ̀ sí pé gbogbo ní kálukú máa ń sọ kọjá kò kò túmọ̀ sí pé ní ti ń ṣe lọ́dà títí tẹ́bi gbé lọ bá àwọn ẹ̀rí tó múnádóko èyí tó ṣe wípé ẹ tún wá wá gbọ́yé àwọn sàábé nípa rẹ̀ lápèjúwe ní tí yàn ń ṣe ìlànà tí yẹn ń tẹ̀lé àná ni ìlànà ń bẹ̀rẹ̀ ìjẹta ló dé so èmi sì sọ pé ìlànà yẹn àti ọ̀nà tí mo ń tọ̀ yun títí pàánà àti ìjẹta ló dé òun gan gan gan gan làlùkùránì tọ́ka sí sọsẹ́mi pàánà náà àbí ìjẹta kọ́ ni ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún ó lé. islam ti bẹ̀rẹ̀ báwo ló ṣe wá jẹ́ tó jẹ́ pé gbogbo wọn ojú wọn fọ́ làákàyè wọn sì di sí dáadáa tí wọ́n padà gbogbo ẹgbẹ̀rún kan ọdún àtọ́gọ́rùn mẹ́rin tó wá jẹ́ pé kan ò ríran rí ẹnìkan kan ọ̀ máa fi ó túmọ̀ sí kojú ọ̀nà ní ọ̀jẹ̀ kó túmọ̀ a tá a bá ti dé atakola náà nẹ́bi atakola náà wọn sàábí ó lè ṣe jẹ́ bẹ́ẹ̀ nígbà tó ṣe pé gbogbo èèyàn tó wà láyé tẹ́lẹ̀ wọn ò sí wọn ò sì tọrú ọ̀nà tiẹ̀ yùn ṣé ọfẹ́ sọ pé gbogbo wọn ẹ̀mí wọn lọ lófo nù tó ọfẹ́ sọ pé gbogbo wọn ẹ̀mí wọn ráàrin nù nígbà tí wọn ò ti ṣe irú ọ̀nà yùn ẹ̀rí pé gbogbo àdádálẹ̀ tó bá dádálẹ̀ wọ́n máa ń lọ ọmọ pé lẹ́gbàá wà lìjẹ́ náà ẹni tí ó bá sì ṣe kò ní sórí rẹ̀ bẹ́ẹ̀ làwọn ṣí àtọ̀ náà lọ fà á ńlá fi sọ fún yín nígbà ẹni tí ẹ̀yìn wọn wọ bí pàdé tí wọn lẹ́nìkan gbọ́dọ̀ kó bàtà wọlé tí wọn kó bàtà wọlé ẹni kí ló dé ẹni torí kò ń gbọ́ báwọn ṣí àwọn ẹni bàtà kú láyé ànábì sallallahu alaihi wa sallam wọn ni a. Ah, wọn jí bàtà àkúdá wa ní sí àlàyé ànábi wọn a ah, kò sí sí àlàyé ànábi ẹ sì sọ yìí pé kọ̀ǹdíṣà ti wà lìjẹ́ náà ní kéèyàn jẹ́ síyá kọ̀rọ̀ fọ́ yé sí sí àlàyé ànábi ẹ sọ pé kọ̀ǹdíṣà kálí wà lìjẹ́ náà ní ká jẹ́ síyá ó túmọ̀ sí pé ẹ̀ka ti dìklẹ́ ọ̀nà yín pé rọ́bìṣì bẹ́ẹ̀ náà làwọn onítọ̀rí kọ̀ àníṣe àmọ́lì Tìjání nígbà tó láti jà ní alẹ̀ nínú tó sọnù Jawahirul Ma'ani òní wípé ìgbésí ayé àwọn èèyàn ti lọ lófo tí wọn ò bá ṣe wíìrìdì tó mú wa yìí àwa ń béèrè gbéségbèsè ayé àwọn sàábì lọ lófo gbèsè ayé àwọn tábìrì tábìrì tábìrì gbogbo àwọn olùmọ̀ gbèsè ayé wọn lọ lófo tí wọn bá ṣe bídí àti wọn gbé wa níjó náà wá ló dé gbogbo òtí ju hundred and fifty years lọ ẹ wá wọ àwọn sáà ti kú ní one thousand two hundred and something years ségbèsè ayé wọn á lọ lófo nítorí pé wọn sàdáadáa lè dé á àdúpẹ́ fọlọ́ pa wọn wọn ò sẹ̀mí títí wọn fi rí ìrìkúrì táwa wá rí kí wọn á ní bẹ́ńbẹ́ tí èèbá ti rọ. tùbẹ́ náà ni gbogbo àwọn bídẹ́ àyókù náà ẹni pé kálukú yóò hun rí ma kí wọn máa ṣe nítorí pé ń wo pé ní ó jà wọn wà lìjẹ́ nà yóò jì kẹ́ wà lìjẹ́ nà kò sí láyé àná bóòlù tí wàá jẹ́ mọ́jẹ́mọ́ àti wà lìjẹ́ bóòlù ti fẹ́ sí kọ̀ǹdíṣàn àti wàlìjẹ́nà àyàfi tí wọ́n bá ń bẹ́nu ẹni tó gbàgbọ́ pé ẹ̀sìn ò pé àfi lẹ́yìn ànábì ló tó pé tó o bá sì wí di kèfèrí tẹ̀lifọ́n náà sọ̀rọ̀ àlẹ́ yóò máa kúmọ́ tó lọ́kùn bí ìnáwó wà á ti mọ́mùtò àríkùn ní àmàdé wọ́rọ̀ ọ̀bẹ tó lọ́kùn ìsìlámù dínà mo ti pé ẹ̀sìn yín fún yín lónìí mo sì pé ìdẹ̀ra mi lẹ́yìn lórí mo wá yọ́nú sí islam kọ́ máa jẹ́sìn fún yín ǹjẹ́ tẹ́lẹ̀ ìbá jẹ́ bẹ́ẹ̀ títí pé nínú nínú ìwé ìwé àkọ́kọ́ nínú Sahih Imam Muslim nígbà tó bẹ̀rẹ̀ sí ní mú àdé tiwa wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ alátọ̀dọ̀ ya ńlá wa Aisha radiyallahu anha nínú ọ̀rọ̀ tí Aisha sọ ń bẹ̀ ní gbogbo ẹnikẹ́ni tó bá ti lè sọ fún ọ pé nǹkan kan bẹ nínú ẹ̀sìn Islam yìí tí Ànábì sallallahu alaihi wasallam kò ṣàlàyé fáwọn èèyàn bóyá ní àgbàgbé má ṣe àbí má má kọ́ ọgbà pọ́nìtìn ti gbé ìdúró ńlá fún ọ kò sí nǹkan kan tó ṣẹ́kù dáná bí ọ̀sàlàyé rẹ̀ fún wa torí rẹ̀ nínú Islam àwọn òbúkátà pé ṣé òkú jáde níbi kan ó mú lánàá wá ká máa tẹ̀lé àbúkátà rẹ̀ fọ́fọ́ mú nǹkan rẹ̀ àbúkátà pé nìkan jáde kan ó wá ní ọ̀nà kan ni ẹ máa tọ́ abẹ́dẹ̀n because anabi ti àwọn sunna anabi sallallahu alaihi wasallam ń sìn bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ kí á ní tó tún sẹ́kù wa ma ba'da al-haqqi illa ad-dalal kò sí tó wa lọ́nà. ẹnì kan sọ pé kankan ti ń wá sọ. nítorí pé gbogbo oore tá a ma yìí gbogbo oore tá à ń akọkọ ntọ́nà kọkọ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa alihi wa sallam ọ̀ni iqra iqra bismi rabbika alladhi khalaq máa kà lórúkọ olúwa ẹlẹ́dàá rẹ̀ tó ṣẹ̀dá. anabi sọ̀rọ̀ màlẹ́kà pé má anabi qari ìmọ̀ ọmọ kankan kà màlẹ́kà fà ó fún mara anabi ní àní mà nkankan ọ̀ni iqra àníkà bẹ́ẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam ẹ̀yìn rẹ̀ lọnà ọba wa ní kí màlẹ́kọ̀ ọ̀kà fún fi iqra bismi rabbikal kọlọ khalaq khalaqal insana min 'alaq ẹkọrọ wọrọbì wọrọbì kẹlẹ ẹkọrọ akram alladhi 'allama bil qalam 'allama al insana ma lam ya'lam. bákan náà alukur'an orí kọ́nà ń pè wá pàkíyèsí wa n lọ sí di ẹwà mà ẹwà mà ẹwà mà ẹwà mà yarfa'illahu alladhina amanu wọn walladhina utul 'ilma lẹ́ ọlọ́run máa ti àgbéga fún àwọn ẹni tó ṣe pé wọ́n gbàgbọ́ nínú yín yóò mọ́ á ti àgbéga àlékún gíga kò fún àwọn ẹni tó nímà. qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun ǹjẹ́ wọ́n lè dọ́gba bí ẹni tó mọ̀ àti ẹni tí ó mọ̀ wọ́n lè dọ́gba. nínú gbogbo nǹkan pátá ọlọ́run ti sọ fún ànábì pé tọrọ àlékún kankan àfi mà. fata'ala فلا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما kẹgbẹ́ olùdókòwò wa sọ wá fẹ́ sọ pé mọ́kàmọ́kún ìmọ̀ ò ní jẹ́ kí èèyàn ó lékún ní ìmánì láà ìmọ̀ gan ni máa jẹ́ kí èèyàn ó lékún ní ìmánì ìmọ̀ gan ni máa jẹ́ kí èèyàn ó lékún ní títẹ̀lé tọ́lọ̀ ìmọ̀ gan ni máa jẹ́ kí èèyàn ó súnmọ́ lọ́wọ́ bá pẹ́kípẹ́kí. innama yakhsha Allaha min ibadihi al-ulama. àwọn ẹni tó máa ń páyọ ọlọ́run ọba nínú àwọn ẹrú rẹ̀ kìí sàwọn míì yàtọ̀ sáwọn olùmọ̀. tontorí di eléyìí gbogbo ẹ̀sìn tíyẹn bá wá ń gbogbo ìlànà tíyẹn bá ń tẹ̀lé láyé tíyẹn bá ti yọwọ́ ọmọ kó ń bẹ̀ ni o. ẹ wà àwọn sàábì yẹn radiyallahu anhu àwọn sàábì wọn ò jókòó lórí gbàǹdùkú lásán ni wọ́n wá wàláhì nítorí pé ẹ jẹ́ iṣẹ́ mi fáwọn èèyàn kódà kó ti àyà kan kò túmọ̀ sí pé kọ̀ọ̀kan lọ kí àyà kan má lẹ̀kọ́ máa sọ tó mọ yẹn ni pé kó ti pa àyà kan lọ mà tọ́jọ́ lójú jíṣẹ́ rẹ̀ fáwọn èèyàn àmì ìtọ́ ọba mà panu mọ́ so eléyìí túmọ̀ sí pé ìmọ̀lọ́ kọ̀ọ̀kọ́ wá di ipò lọ sí di Islam ìmọ̀lọ́ kọ̀ọ̀kọ́ wá ná di ipò sílọ̀ ìmọ̀lọ́ kọ̀kọ́ wá ná kó tó di pẹ́sìn tó ń ṣe nítumà nítorí pé nínú òfin ẹ̀sìn Islam tí yẹn bá ń ṣẹ̀sìn pẹ̀lú àìmọ̀ kan kò nítumà kò nítumà torí ẹ̀rọ sọ pé ń bẹ nínú mà nítorí jọ̀ràn ẹ̀ lórí gbogbo akóká wa ìmọ̀ abó ṣe ṣẹ̀sìn tẹ́lómìn báyà ṣe ìmọ̀ abó kírun ìmọ̀ abó gbààwẹ̀ ìmọ̀ tẹ̀wọ̀ṣì àti ìmọ̀ abó ṣe yọ zàkátọ́lọ́mbà fún ọ lówó àti máa bó ti ṣe hajj tó lọ́n bá fún ọ ní kápá àti lọ sí. gbogbo eléyìí túmọ̀ sí pé a kì fọ̀rọ̀ ọ̀mà a kì fi ṣeré a kì fọwọ́ jábútẹ́ mú mà àwọn sáadé wọn wá ìmà ńlọ́fà ló fi jẹ́ wípé ìmà tí wọ́n ní ńlọ́jẹ́ àfinimànà fún wa tí wọ́n fi ṣẹ̀sìn bọ́lọ̀ ọba ti ṣe fẹ́ ṣùgbọ́n ẹni tí ó mà lẹ́sẹ̀k yóò kàn máa ṣẹ̀sìn pẹ̀lú àìmọ̀kan ni ibi tó ti rò pọ̀ nfẹ́ tún nǹkan ṣe yóò tún máa bàjẹ́ torí rẹ̀ ọlọ́run bá sọ fún anabi sallallahu alaihi wa alihi wasallam tó ní fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik màdájú bí kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfọlọ́run ọba ọ̀kan ṣoṣo kọ́ ọmọ wa wá foríjì alimami bukhari rahimahullahu ta'ala ìgbà tí wọ́n mú àyà yìí wá nínú tírà wọn ní báwọn al-ilmu qabla al-qawli eléyìí jẹ́ àlàyé ẹ̀kọ́ kan o pé ìmàlà á níná kó tó di pàtì ẹ̀ sọ̀rọ̀ tó o bá nímà tó o bá ń sọ̀rọ̀ sọkúsọ pọ̀ ń bẹ̀ wàlà àmàl kó tó di kó o sì sẹ́ tíyàn ọba nímà tó bá fẹ́ ṣiṣẹ́ àbọ̀ fẹ́ sẹ́sìn kàtàkàtà pọ̀ ń bẹ̀ nígbà tí ìmáàmù wa mú àyà yìí wá wọn á ní fàbádà á bil ilmi qabla al wàlẹ̀ amal olúwa ẹlẹ́dàá wa nínú àyà yìí ìmọ̀ ni wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ tó sọ nípa sísọ̀rọ̀ wọ́n sì tó sọ nípa ó túmọ̀ sí pé tó bá nímà báwo ló ti fẹ́ sẹ̀sìn gà tó bá nímà kí ni wọ́n fẹ́ pè yẹn lọ sídìí rẹ̀ pé kí ni torí ẹ̀ ẹ wo ntọ́lọ́ bá sọ sọlá àti sọ fún gbogbo wa sọ fún ẹ̀rẹ́ alayhi wa sallam ad'u ila Allah èmi ń pèpè lọ ọlọ́ ànábì ò pèpè ara o kò pèpè ara rẹ̀ kíkẹ́ bàbá rẹ̀ òhun tayọ kò sì pèpè ara rẹ̀ kí ẹ máa dáwọ́jọ fóun kò sì pèpè lọ ara rẹ̀ kíkẹ́ fi sòǹdì kínni mò ń pèpè ẹni tí ń pèpè lónìí tẹ bá categorize gbogbo wọn mélòó ló ṣẹ́kù tí ń pè yàn lọ sọ́dọ̀ lọ ó ṣòro because ìgbà tí bá ti wá gbogbo ẹ̀ tán tẹ́ni ẹ wa ọmọ yín ni wá so ẹ ràn lọ́wọ́ tẹ́ bá ní ń tọrọ ń kọ́bọ̀ àdúró ila nígbà tó yá ẹ ní àwọn ọ̀gá kan àwọn ọ̀gá wa ẹ̀yin náà gbà fún wọn ẹ̀yin náà gbà fún ẹgbà fọlọ àbí ẹgbà fọ gà nítorí tó bá jẹ àdùn ila Allah alo. gbogbo wa Allah nítorí gbà tó bá ti gbígbé tó bá ti yàtọ̀ sí ẹ máa gbọ́n tí ń bọ̀ nù ayà yẹn ad'u ila Allah ala lórí àmàdájú ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá pèpè lọ sọ́dọ̀ ọlọ́run yóò ní àmàdájú àmàyéké nítorí pé tí ọ̀dọ́ lójú tó ju tiẹ̀ náà dì mú pa rẹ̀ nígbà tí wọ́n bá dàrú ọba ti nímọ̀ nípa nǹkankan wàá lọ ṣẹlẹ̀ màá má dọ̀rọ̀ pé ẹja lọ bí ẹja lọ bí afáwa ẹja lọ à gbogbo nǹkan àfáàyín ó túmọ̀ sí pé wò ó tó péyàn ọba ń mà àbùrọ̀ ṣe tíyàn ọmọ gbéra rẹ̀ síbi tí o tí dé. àná wàá máa ní tẹ̀bẹ́ àní èmi àti gbogbo ẹni tí ń tẹ̀lé lánàá mi ọ̀nà wa nù. ad-da'watu ila Allahi ala basira. ìpèpè lọ́sọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú àmàdájú àmàyéké. ìpèpè lọ́sọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú àmàdájú àti àmàyéké. eléyìí lànà èmi ò wá lè sọ pé ẹ tànàbì mọ̀ ń kọ́ sí ojú ọ̀nà ànàbì mọ̀ ń tọ̀ pẹ̀lú tí mo ń ṣe yẹn tí ń bá lámàdájú àmàyeke tí o bá sì jẹ́ pọ́dọ̀ ọlọ́mú ń pè yàn lọ. lọ́fà asọ̀fin ìgbẹ́ni tó wá fẹ́ jọ ọmọ ìyá rẹ̀ sọ ànàbì sallallahu alaihi wa ó ní wà wa sallam èmi ń lọ ṣiṣẹ́ lójoojúmọ́ ojoojúmọ́ ló fi máa ń jókòó tó ànábì tó fi máa ń kẹ́kọ̀ọ́ ẹ sì mọ̀ pé gbogbo bá dùn rò àgbẹ̀dẹ ní máa kọ́kọ́ tà kó nà ti sẹ́ ànábì sallallahu alaihi wasallam ní dáàbò ń jókòó tí ànábì ń kọ́ mà ní ànábì ní dáàbò fílẹ̀ ọmọ bóyá nítorí ìrànlọ́wọ́ tó ń ṣe fún lọ́lọ́run fi ń sàrànṣe fún ọ. ìmọ̀ wíwá pàtàkì ìmọ̀ wíwá kìí ṣe tí wọ́n lè fọwọ́ ẹ̀wọ́ ẹ̀hẹ́ mú. tí èèyàn bá fọwọ́ jábútẹ́ mú mà kò lè ga nínú ẹ̀sìn Islam torí ẹ̀sìn Islam ẹ̀sìn ẹ̀sìn aláìmọ̀ká. tí èèyàn bá fọwọ́ jábútẹ́ mú ìmà kò lè lóye ẹ̀gbọ́n dáná bí sọ àná sallallahu alaihi wasallam nínú àdéhùn oni man yuridillahu bihi khayra yufaqqihu fid-din gbogbo ẹni tó náà bá ro tó bá fi lè ro rere rò yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn. ajẹ́ pé àìnímọ̀ àìlágbọ́yé nínú ẹ̀sìn ó túmọ̀ sí pọ́nà ọ̀sẹ̀ kí ni kò ro rere rò yànnu. a ọlọ́run dákun mẹ́sẹ̀ tó wa bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ wá ilmu ma la tatimu al-ibadatu ịla bihi ìmọ̀ntó ṣe pa àlè sílọ̀ àfi pẹ̀lú ẹ̀ ọ̀ràn yẹn lọ́jọ́ lórí oníkálukú akẹ́sí pé torí lè má mu ti mà àfa àdúgbò yín ti mà ìwọ wa mà ogun wà ogun wa sallam nígbà tí wọ́n gbé fún Ali nígbà tí àlíyọ ọmọ lọ ànábì tún kọ́ mọ̀ lójú ogun ni o wọ́n tún kọ́ mọ̀ tó bá kí ìmọ̀ ọ̀já mọ̀ kankan kí wọ́n ní túmọ̀ rẹ̀ ẹ máa pa wọ́n sóni kẹ́là ànábì tún kọ́ mọ̀ ìmọ̀wò la ànábì kọ́ ànábì ní gbàásì akọ́mọ wa lọ ní mẹ̀lọ̀mẹ̀lọ̀ títí tó fi sọ̀kalẹ̀ sáàrin wọn nígbà tó bá dé àárín wọn fad'uhum ila al-islam pé wọ́n sẹ́sìn islam وأعلمهم بحق الله تعالى عليهم فيه وأقوم وما ẹ̀gbọ́n nǹkan ọdá ogun wọn jà ọ kọ wọn kí wọn mà kí ni wọn Ọlọ́run tó dọrọ àyàn lé wọn lórí nínú Islam ogun la japa kálukú ti gbé àtọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ anábì tún ní kọ́ wọn kí wọ́n mọ̀ kí ni wọ́n lọ tọ́jọ́ ra yàn lé wọn lórí nínú ẹ̀sìn Islam. torí la an yahdiyallahu bika rajulan wahidan khayrun laka min humuri náà tọ́lọ̀ wọn bá bá ti ara rẹ̀ tó bá fi kọ̀nà mayà kan ó lóore fún ọjọ́ àwọn ará fún mi pupa lọ. ojú ogun ni wọ́n ti ní kọ́ ọkọ wọn mà tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé.

wọ́n ní àṣetán ọwá ó kó àwọn ọmọ rẹ̀ lẹ́yìn ó wá láwòrán èèyàn wọ́n wá ń bi léèrè ìkẹta ní balẹ̀rù jù nínú sẹ̀sìnsẹ̀sìn afagbárí gbandúkú sẹ̀sìn àtẹni tí ń fìmà tí ń fi ń sẹ̀sìn tí ń fi ń tàmà yẹn ká ṣètọ́nù wa sọ fún wa pé olùmọ̀lọ́kùn lẹ́rù jù àmọ́ ẹni tí ń fi agbárí gbàdúgbò sínú àpín lọ́wọ́ àmì nǹkan tó jẹ́ òfìfo aslan kò sẹ́ni tó lè dẹ́rù bà àwọn ọmọ làwọn gbà pé eléyìí tó pé gbogbo gbà rúkú gbogbo gbà sójú gbogbo gbà dékìrì gbogbo gbà wọn bá mú lọ wọn bá ní kàn lọ àwòrán èèyàn wọn sì wà wọn bí sẹ̀sìnsẹ̀sìn léèrè pé ìjọ wa ṣeé ṣe fún ọlọ́run ẹlẹ́dàá wa láti kó gbogbo ilé ayé papọ̀ kókó sínú kòròfò sánábì. wọ́n ní a ah, orí rẹ̀ dàrú. gbogbo ilé ayé yọ wá dà sínú ilé ìsáná. a ah, kò lè fèsì o má fi lọ́kùlọ́ lọ́lọ́run. <laughs> tó ńgbà wọn lọ ó ti lọ́dọ̀ olùmọ̀ wọn fi léèrè béèrè kan náà wọn ní kí ló sọ̀rọ̀. wàlẹ́ ìta allah ibi mọ̀ sẹ́ńkẹ́rì an yajma'a al-'alama fi wahidi kò ṣòro fọlọ́ láti kó gbogbo ilé ayé jọ sínú kankan àbótòrò ni torí pé wa ma amruna li shay'in idha aradna innama amruna li shay'in idha aradnahu an naqula lahu kun fayakun àti ọlọ́run gbogbo tí máa fi kọ́ sẹ́ni pé tẹ̀ kó ti sẹ́. tòǹjẹ́ tí lè bá yé wa ilé yà fi hàn wá pé ọ̀rọ̀ ọ̀ma kò sí fi apara kò sí tó ṣe ṣe láyé nípa ẹ̀sìn Islam o tí ọba ti mà á àyìnmakan ó lọ fi ju anabi ni á anabi ti wọ ìsàlẹ̀ àyìnmakan sallallahu alaihi wa alihi wasallam anabi ọmọ akọkọ máa kà ṣùgbọ́n èèyàn ìta àyìnmakan ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ nítorí kó lè bá a jẹ́ pé níjà gbogbo ẹni tó bá fẹ́ parọ́ pànàbì ló borí ara rẹ̀ rọ Al-Qur'ani. tánàbí tí ọmọ akọ tí ọmọ ká náà lọ àti lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run ti wá. torí ẹ̀ àpọ́nlé ni fún ànábì sallallahu àbùkù ni fún wọ tọ́ ọmọ akọ tọ́ ọmọ ká ọwọ́ ló fi jọ ànábì fi jọ ànábì báwo olóòtú ni fi lẹ̀ sọ gbogbo ẹni tó bá tó sì mọ̀wé kà kọ́kọ́ ọmọ mẹ́wàá nínú àwọn ọmọ Madina láti máa kọ́ máa kà ìgbà náà wọn tó tún wọn lẹ ṣé ìmọ̀ pàtàkì wà lànàbì ṣe gbogbo eléyìí ànàbì sallallahu alaihi wasallam lọmọ ọràn Zaid pé kọlọ àwọn Yahudi wá Yahudi ń bẹ Mẹdínà wọn máa sóun náà padà sí wọn àwọn fẹ́ lẹ́ni tí wọ́n mọ̀wé di wọn ibn lọ kọ́wé wa ọ lọ kọ́ wa láàrin ọjọ péréte ó sì mà ìmọ̀ kì í yóòyàn ni láti ìgbà tíyàn ti wà lórí ìtẹ́ títí tíyàn ó fi dára àtàrí ìyẹn gbọ́dọ̀ mójútó ṣùgbọ́n bẹ́ẹ̀ ń ṣe ń wá ẹ̀ mà fi ima nítorí wọn kì í wá zakatul ilmi al-amal zaka àmà ní ká fi ṣiṣẹ́ ká fi ṣe wà o bọ́n bá ti ń kọ́ tó máa ti mọ̀ wá máa fi ṣe wà o torí ẹ̀ lànà mi sọ pé bẹ́ẹ̀ lè wà ní wàlẹ̀ àyà ẹ jẹ́ iṣẹ́ mi kọ́ra kó ṣe àyà ẹ̀yọ̀ kan ìyẹn ni pé àyà kan lọ́mà jíṣẹ́ rẹ̀ àyà méjì lọ́mà jíṣẹ́ rẹ̀ mẹ́ta lọ́mà jíṣẹ́ rẹ̀ àmọ́ láì mà ọgbọ́dọ̀ jẹ́ nǹkan kan o má parọ́ mọ́ lọ má parọ́ má nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam naam aleykum salaam àyè ọlọ́pàá dájú fáwọn èèyàn àdàlù sí ṣé ó dájú kí n kí n gbèrò àárín ìlú tó ti gba admission tí mo fi ròyìn fáwọn èèyàn. tí mo fẹ́ ròyìn ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àtàwọn àròyìn rẹ̀ ṣé ó tó kí n mú ìwé tí wọ́n ti túmọ̀ sí èdè tí mo fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ kí n máa fi ròyìn rẹ̀ àkọ́kọ́ ni pé ìròyìn ọlọ́run àtàwọn orúkọ rẹ̀ tẹ́wọ́ kéèfì ìyá àwọn kankan ní tó ṣe é a kì í gbìyànjú a kì í fọpọlọ hun nítorí wọn wá náà àti Sunnah nìkan láwọn orúkọ àti ròyìn Ọlọ́run làá ròyìn Ọlọ́run kìí ṣe ń gbé torí ẹ̀ ló jẹ́ pé ojú ọ̀nà àwọn láti sọ pé lànà ojú ọ̀nà èyí tẹ́ máa kà nínú jawharat at-tawhid tí wọ́n máa ròyìn ọlọ́run pé al-wujudu al-qidamu al-baqa'u al-mukhalafatu lil-hawadithi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí sojú ọ̀nà na sunna. nítorí pé àwọn àròyìn tí wọ́n ń sọ ọpọlọ ni wọ́n fi gbé kalẹ̀ kìí sọ Kùránì àti sunna. lẹ́yìn náà ọlọ́run ọba arú èwo ni yóò jẹ́ pé ìròyìn ogun péré lónìí. ọlọ́run ọba wo ni pé ogún ìròyìn ńlá tó jíjẹ tó gúnyàn tá a lè dànù kú lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọba wo ni iná jẹ́ pé ròyìn kan ní bẹ láàrin ipá alẹ́ fi rinlẹ̀ àti lè má fi rinlẹ̀ ogún pẹ̀lú ogún òdògójì tá fi kan kún mọ́kànlélógójì wọ́n wá ní àwọn sifatul ma'ani kan wà méje tá a bá fi méje kún mọ́kànlélógójì ó di kíni ó di méjì dín ní àádọ́ta tó irú ọlọ́run ọba wo wá ni tí ó gbogbo òròyìn rẹ̀ àti a àti tá a gbogbo ẹ̀ sáàjẹ́ méjìdínláàdọ́ta ẹ sì pé ọlọ́ni biha tọ́lọ́wọ́n wa làwọn orúkọ tó rẹwà jù ẹ máa fi pè é. a ti mà àwọn orúkọ ọba wa wọn ò ló ń kà wọn ò ló ń kà ọlọ́wọ́n ọba nìkan lọ́mọ yìí ò ń ka àwọn a sì mọ̀ yín pé gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú orúkọ ọlọ́run ọba làá máa tara rẹ̀ yọ ìròyìn ǹjẹ́ táwọn orúkọ ọlọ́run ọba ọba ló ń kà táwọn ìròyìn rẹ̀ ó ló ń kà wọn ò ní ló ń kà a sì mà wípé àwọn ìròyìn wà tó jẹ́ tọlọ́run tó wá náà Kùránì àbí súnà tó sì ń pè kọ̀tà orúkọ jáde eléyìí túmọ̀ sí pé láàárín orúkọ àti ìròyìn àwọn ìròyìn pọ̀ ju àwọn orúkọ ọlọ́run ọba lọ. ẹjẹ pé ọlọ́run ọba tiwa tó dá wa ọlọ́run ọba tiwa tó láyé tó lọ́run ọlọ́run ọba tiwa wà ń sìn ọlọ́run ọba tiwa tó lálẹ́sẹ̀nà tá à ń sojú kòkòrò káwọ́ bẹ̀ ọlọ́run ọba tiwa tó níná tá à fi wá bẹ̀ ìròyìn rẹ̀ ò lóǹkà gẹ́gẹ́ bí àwọn orúkọ rẹ̀ náà ti ṣe torí táwọn sọ yẹn ike àbá nàbí sallallahu alaihi wasallam fi rìn lẹ̀ fún àwọn súnà tó fẹsẹ̀ rìn lẹ̀ wá fi rìn lẹ̀ fún ìtọ́lọ̀ ní kìí ṣe tòun wàá lè jìnnà sọ́lọ̀. Allahu la ilaha illa huwal hayyul qayyum Allahu orúkọ ọlọ́run ọba ni ìròyìn wo láàmú bẹ́ẹ̀ àyíké gbogbo orúkọ ọlọ́run átara rẹ̀ mú ròyìn ìròyìn wo láàmú bẹ́ẹ̀ sifatul uluhiyya àmúròyìn uluhiyya látara Allah ìyẹn ni pé nìkan la tó jọ́sìn fún lódodo. La ilaha illa hu eléyìí náà fìọ́ ọlọ́run ọba lé jìnnà sí ọ̀dọ̀ ara rẹ̀ ipe kẹlòmí ọmọ abẹ tó kún lẹ́tọ̀ọ́ sí kápò dodo jọ́sìn fún àyàfò nìkan ọwọ́ àfihàn ilẹ̀ fúnra rẹ̀ kò nìkan láàmásì àmọ́ la ilaha ìyẹn ni pé la ma'buda bihaqqin illa Allah àìsí wallah. kò sí nǹkan kan kò sọ́gbà kan tọ́tọ́ láti fòdodo jọ́sìn fún àkọ́lọ́ ọba ọ̀kan ṣoṣo ọ̀hánì láti àkóso sí iná tún wà lẹ́nu ọlọ́run ọba yìí kì í tóbi bẹ́ẹ̀ kì í sùn ó lé ògbé jìnnà síra rẹ̀ ó sì lé oorun jìnnà síra rẹ̀ tí àwọn bá lè bẹ́ẹ̀ bọ́lá sọ pé òun kì í sùn òun kì í tóbi wọ́n sọ pé lè kẹ́ kọ́ nítorí pípé dídádúró rẹ̀ ó pé ní ìdádúró ní kì í fi tó gbé ó sì pé ní rírọ̀rọ̀ ní kì fi sùn àmọ́ wa dádúró báwo wàá rí i pé wàá sùn náà ni tó bá ṣiṣẹ́ títí tó bá tún sùn wàá orí rẹ̀ ó tún dàrú sáà wà lẹ́lẹ́ tòṣùgbọ́n lọ́wọ́ bá tó dá wa ń kọ́ òun lọ́ba tó pé tó sì dá dúró tí ò bùkátà kankan tí gbogbo nǹkan bùkátà rẹ̀ alhayyul qayyum ọba alààyè nínú àwọn orúkọ ọlọ́run ọba ní alhayy ìròyìn wo láàmú ń bẹ̀ alhayà ìsẹ̀mí alqayyum ọba tó ṣe wípé ọ̀dá wà kò bùkátà kankan gbogbo nǹkan sì ń bùkátà rẹ̀ ìròyìn wo láàmú ń bẹ̀ alqayyumiyya. ìdáwà àìní bùkátà sí nǹkan kan mi. so eléyìí lọ́dọ̀ àwọn àlùsùn náà wọ́n sọ pé ọlọ́run bá kì í tòbi kì í sì sùn lè kà máa lé omi yẹ hì nítorí pé òun ló pé ní ìdáwà àìbùkátà nǹkan so eléyìí a máa padà sí lè láti tá a bá fẹ́ ròyìn ṣùgbọ́n kí wọ́n túmọ̀ wí kàlédè yorùbá ìmọ̀ àkàtà òyìn lórí létí wípé ah, ọlọ́mọba náà ní báyìí ọlọ́mọba náà tún ní báyìí ọlọ́mọba náà tún ní báyìí tó á pé ìwé èèyàn tí àwọn ìròyìn tó wà nù kìtàbù ọ̀sùnà ni wọ́n kọ síbẹ̀ tí wọ́n wá translate sí yorùbá ni tí translation náà sì dọ́gba tó ṣe déédéé tí ò láti ṣe torí pọ́rọ̀ ọlọ́la ń sọ ní ìsìn òkè sọ̀rọ̀ èèyàn torí pé èèyàn nísìnyẹn máa ròyìn rẹ̀ máa ṣe sẹ mọ pé èèyàn ni òfin rẹ̀ gbogbo yín lọ kóòtù so ṣùgbọ́n lọ à bọlọ ti ròyìn ara rẹ̀ ló ròyìn rẹ̀ o wọn parọ́ mọ́ lọ o so torí di eléyìí báyìí gbogbo tó bá fẹ́ sọ níròyìn ọlọ àzọpọlọ ọba alhaji lápèjúwe òun náà lọ ọba ọba tí ń sẹmí wàá sọ yìí pé látara rẹ̀ amúròyìn alhayat ìsẹmí tẹ́lẹ̀ yìí bùkátà mọ́ bí wọ́n ti translate náà tábà ti wá mọ́. ìwọ náà máa sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan náà so torí pé ẹ̀rí kí gbogbo ọkọ̀ kúkọ̀ lọ́pọ̀ nínú àwọn kẹta àmà kà ń gbà mí ẹ̀ntorí nìsín ọba hìn ọba ọba kí ni gbogbo ọ̀rẹ́ dáradára kẹtẹkẹtẹ lásán. gbogbo orí eléyìn àfi ká sọ̀rọ̀ àwà náà. wọ́n pè wọ́n ní jamaa nínú riwaya kan wọ́n wá sàlàyé kí ni jamaa yẹn pẹ̀lú pé àwọn làwọn ẹni tí ń bẹ lórí irun tí mi àtàwọn sábẹ́ mi bẹ lórí ẹ̀ lónìí. àmọ́ àmọ́ àìmọye àwọn tó sì nà tó yẹ fún abẹ lábẹ́ olórí kan abẹ́ màbẹ́ àìmọye àwọn ọ̀daràn láyé tó yẹ pé ọ̀daràn pọ́nbélé ni wọn olórí kan ní sìn gáàdì gbogbo wọn láyé tẹ́ ẹ bá wádìí ẹ̀rí kó oríṣiríṣi wọn pọ̀ àfẹ́ sọ oríṣi wọn fún un náà àìkú sọ. ọ̀dájú ọ̀dájú kí wà kò dé sí pé àwọn alágbájá tà mẹ́tòdó là ní ọlọ́lọ́mọ ó ti tó ká mẹ́ni tó wà lórí òdodo àmọ́ tara rẹ mẹ́ni tó sì nà ti sọ fún wa sọlá àríwá àríwá sẹlẹ ó ní àwọn ẹni tí là làwọn ẹni tí ń bẹ lórí irú ní tèmi àtàwọn mi اعتقادا nípa توحيد توحيد توحيد توحيد nítorí kò sí توحيد kò sí gbogbo nǹkan توحيد kò sí tawhid nígbà tá a kọ́lé lórí no foundation ẹ̀wọ̀n bá ti wo rẹ̀ súnmọ́ wọ́n sì wà lórí dánàbí sallallahu alaihi wasallam wà lórí rẹ̀ nípa bá a ti sin lọ́n. Sẹ́ni pé gbogbo nǹkan ànábì ọmọ sọ fún sọ́lù kama ra'aytumuni usalli lita'khudhu manasikakum ẹ ẹ kírun bẹ sẹrẹ sinimá kírun ẹgbà bẹ ṣe ṣiṣẹ ajiyin látọwọ́ mi bọ́ọ̀ lẹ́sẹ̀ yọ zaka bọ́ọ̀ lẹ́sẹ̀ gba gbogbo ìlànà bí sàlà ìṣe báwa ṣe rí nu gbogbo níta bá fẹ́ ṣe àwọn wádìí à ń pé bọ́ọ̀ lànà bí ṣe àtàbá rí bẹ́ẹ̀ akú oríire àtìbí tòhídì ṣeré tòhídì tọ́jà tòdodo tòwọ́n ti sàlàyé ìtọ́jú òdodo fún wa ó túnbọ̀ sí gbogbo ẹni tó bá ti yapa sílẹ̀ yun wọn nu àwọn anídìí láti jókòó pé ah, jama báyìí jama báyìí jama báyìí jama báyìí jama báyìí ah, ọkàn máa tan ara rẹ jẹ torí pé tó máa ń ka jama báyìí jama báyìí jama báyìí wàá kà more than five thousand mẹ́tàléláàádọ́rin là nàbì sì sọ sallallahu alaihi wasallam ètò túmọ̀ sí pé ìgbà táwọn olùmọ̀wá sì wádìí ń pa gbogbo kan wọ́n ní jama jama jama jama náà àwọn tó yapa ẹ lè kó more than ten twenty tàbí àdìá kan náà pé nǹkan kan náà lọ́pọ̀ àwọn ilé ìpọ̀ àbí òye so ibi táwọn ti pàdé ìsìnà wọn ọrẹlẹvant so àwọn míì wọn tàta pínṣẹ pẹ̀lú wọn àwọn ètò tàta pínṣẹ àwọn tún gba bòmí. ọjọ́ bó ṣe jẹ́ náà. ṣé ó ṣe pé pé àwọn tí ó là yẹn ṣé dandan ni kí wọ́n wà lábẹ́ bóyá àmẹ́jì tàbí àkójọ àbí ọ̀tẹ̀lé pátá fẹ́ pé. láti ṣàlàyé fún yín ó lè jẹ́ pé wọn nìkan nílùú yìí lọ ń tẹ̀lé súnà yẹn because olórí ti wa táwa ń tẹ̀lé lànàbì Muhammad sallallahu alayhi wa sallam àlámìrù kan ànímọ̀ọ́lá kan táwọn ajábọ̀ fún ọlọ́run ọba làwa ń ṣe là ń ṣẹ̀sìn fún òun là ń tẹ̀lé àlọ́ga kan àlólórí kan táwọn máa fún rẹ́kọ̀d rẹ́kọ̀d kìnnì pé kìnnì torí pé àdùrú ilẹ̀ wà. ẹ̀sìn bá là ń dà wá fún alọ̀jábọ̀ fún alọ̀sẹ̀ mùbáyà fún alọ̀sẹ̀ àwọn òní gbogbo eléyìí ìdáwà ń tẹ̀lé ní kìdáàbò sọ̀lá. tòtí wọ́n bá wá dé wọn nìkan ní orílẹ̀-èdè yìí éèsè wọn nìkan lọ́dọ̀ ọlọ torí pé ọgbọ́n lọ́ngbọ́ ó sì ń tọ ojú ọ̀nà tó bá ti bẹ́ẹ̀ kú oríire. maaleykum owó kíní ń béèrè owó ọ̀rọ̀ ọlọ́ọ̀dọ́ sọ ẹjọ́ sàlàyé fúnra rẹ̀ nígbà tí èso èdè ìsẹ́ntì ò lè sọ. Thank you. ala kulli hal ẹ sábà ń sọ̀rọ̀ ad-da'wa ila Allah ìpèpè lọ́sọ̀dọ̀ ọlọ́n kìí ṣe àtijára kìí ṣe kárakátà because ẹni tó ń ṣe da'wa ila Allah òun ó ń pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́n kò ní ẹnu kan dùn kò láàlọ́ kan pa kò nírọ̀ kan pa nítorí pé òun da'wa ila Allah ń pèpè lọ́sọ̀dọ̀ ọlọ́ni wa ajruhu ala Allah ẹ̀san rẹ̀ ọ̀dọ̀ ta yóò ti gbà lọ́lọ́ nítorí ìdílé àbúrò máa sẹ́ra rẹ̀ jẹ́ pé ẹni tí wọ́n ń borí kó wá sọ pé tí wọ́n ń torí. so eléyìí túmọ̀ sí pé eléyìí ó lè jẹ́ pé wọ́n fi ń wówó ni àbí òye wa ẹni tí wọ́n sì ń fi nǹkan wówó kò ní pẹ́ kò ní jìnnà àṣírí òtún náà ni torí ńgbà tó sọ̀rọ̀ sẹ́ńgbà tí ó parí rẹ̀ àṣírí tú ó wá so owó tẹ kó kalẹ̀ owó kìíní owó tẹ dáhùn sí. ǹjẹ́ tó bá wá sí dáwà tí ẹnìkan tó wá fowó ràn ọ́ lọ́wọ́ pípín dáwà tó ṣe yí o tóró ti fira rẹ̀ lẹ̀ tí kò máa sì dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn wọn ní dáa ó ń pè wọn lọ sí sallallahu lé wọn jìnnà sádàdá lẹ̀ tó eléyìí mú ọ jẹ́ pé ìmà àtàǹpèyàn sídìí mọ ìníṣẹ́ tiẹ̀ ẹ sì mọ̀ pé ìmà àtàǹpèyàn sídìí ìmà ilé kí òun èti sanwó jù sá tó sukùl àkẹ́ni sọ́mà times hundred rẹ̀ kálukú ọ̀sán náà wàlálà tó nísìn wọn ní wọn san two hundred ilé kí kálukú ọ̀sán. ìyàwó ń bẹ́ńlé ọmọ ń bẹ́ńlé ẹnìkan á ní wọ́n máa ràn ọ́ lọ pẹ̀lú owó torí kò lè bá a ní continuity nínú nínú ìmọ̀tọ́ntàkà à ń bẹ lọ́kọ́ má burú tó bá ti ọ̀ ń gbà kó o wa ọ̀ owó kó o lè bá a pèèyàn kó o lè bá a tàn ìmàká kìí ṣe wípé ọ̀ ń tàn ìmàká kó o lè bá a gbowó ìgbà tí wọ́n ti ṣe oṣù ò ń teach in order to earn salary fa eléyàn kò sí ikhlas mbẹ tó yé wa àmọ́ tó bá ṣe é pé. ọ̀n gba sálárì ni kó lè bá tíj tó ìkíláàsì wà mẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك